róòmù orí karùnún. níwọ̀n ìgbà tí a ti dá wa láre nítorí pé a gba ọlọ́run gbọ́ kò sí ìjà mọ́ láàrin àwa àti ọlọ́run jésù kristi olúwa wa ti parí ìjà ọpẹ́lọpẹ́ rẹ̀ ni a fi rí ọ̀nà gbà dé ipò oore ọ̀fẹ́ tí a wà nínú rẹ̀ yìí àwa ń yọ̀ nínú ògo ọlọ́run tí à ń retí èyí nìkan kọ́ a tún fi àwọn ìṣòro wa ṣe ọlá nítorí a mọ̀ pé àyọrísí ìṣòro ni ìfaradà àyọrísí ìfaradà ni ìyege ìdánwò àyọrísí ìyege ìdánwò ni ìrètí ìrètí irú èyí kì í ṣe ohun tí yóò dojú tì wá nítorí a ti tú ìfẹ́ Ọlọ́run dà sí wa lọ́kàn nípa ẹ̀mí mímọ́ tí ó fún wa nítorí nígbà tí a jẹ́ aláìlera ní àkókò tí ó wọ̀ Kristi kú fún àwa tí kò ka Ọlọ́run sí bóyá ni a lè rí ẹni tí yóò fẹ́ kú fún olódodo ṣùgbọ́n ó ṣeé ṣe kí a rí ẹni tí yóò ní ìgboyà láti kú fún ènìyàn rere ṣùgbọ́n Ọlọ́run fi hàn wá pé òun fẹ́ràn wa ní ti pé nígbà tí a sì jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa bí ó bá lè kú fún wa nígbà tí a sì jẹ́ ẹlẹ́ṣẹ̀ ní ìsinsìnyí tí Ọlọ́run ti dá wa láre nítorí ẹ̀jẹ̀ rẹ̀ yóò fi ìfẹ́ rẹ̀ hàn ju ti àtẹ̀yìnwá lọ a ó sì torí rẹ̀ gbà wá kúrò nínú ìbínú tí ń bọ̀ bí ikú ọmọ ọlọ́run bá sọ àwa tí a jẹ́ ọ̀tá ọlọ́run di ọ̀rẹ́ rẹ̀ nígbà yìí tí a wá di ọ̀rẹ́ ọlọ́run tán àjíǹde ọmọ rẹ̀ yóò gbà wá là ju tàtẹ̀yìnwá lọ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n à ń yọ̀ nínú ọlọ́run nítorí ohun tí ó ṣe nípa olúwa wa jésù kristi ẹni tí ó sọ wá di ọ̀rẹ́ ọlọ́run ní àkókò yìí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ṣe ti pasẹ̀ ẹnìkan wọ inú ayé tí ikú sì ti pasẹ̀ ẹ̀ṣẹ̀ wọlé bẹ́ẹ̀ ni ikú ṣe rán gbogbo ènìyàn nítorí pé gbogbo ènìyàn ni ó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni ó ṣíwájú òfin dáyé bẹ́ẹ̀ bí kò bá sí òfin a kì í ka ẹ̀ṣẹ̀ sí ènìyàn lọ́rùn ṣùgbọ́n ikú ti jọba ní tirẹ̀ láti ìgbà ádámù títí dé ìgbà mòósè àwọn tí kò tilẹ̀ dẹ́ṣẹ̀ nípa rírú òfin bíi ádámù pẹ̀lú àwọn tí ikú pa ádámù tí ó jẹ́ àpẹẹrẹ irú ẹni tó ń bọ̀ kì í ṣe bí ènìyàn ṣe rú òfin tó ni ọlọ́run fi wọn ìfẹ́ àti àánú rẹ̀ bí gbogbo ènìyàn bá jogún ikú nítorí àṣemáṣe ẹnìkan oore ọ̀fẹ́ àti àánú tí ọlọ́run fún gbogbo ènìyàn láti ọwọ́ ẹnìkan àní Jésù Kristi ó pọ̀ púpọ̀ ó pọ̀ ju ogún ikú lọ kì í ṣe ẹnìkan tí ó dẹ́ṣẹ̀ ní Ọlọ́run ń wò kí ó tó ta àwọn ènìyàn lọ́rẹ ẹnìkan ló fa ìdájọ́ Ọlọ́run ẹ̀bi ni a sì rí gbà nínú rẹ. ṣùgbọ́n àánú tí Ọlọ́run fún wa dípò ọ̀pọ̀lọpọ̀ aṣemáṣe wa ìdáláre ni ó yọrí sí bí ikú bá torí òfin tí ẹnìkan rújọba jọba lé wa lórí àwọn tí ó ti gba ìbùkún lẹ́kùnrẹ́rẹ́ tí wọ́n sì gba ìdáláre lọ́fẹ̀ẹ́ yóò ṣe jù bẹ́ẹ̀ lọ wọn ó jọba wọn ó sì yè pẹ̀lú àṣẹ ẹnìkan Jésù Kristi nítorí náà bí òfin tí ẹnìkan rú ṣe ti gbogbo ọmọ aráyé sínú ìdájọ́ ikú bẹ́ẹ̀ náà ni iṣẹ́ rere ẹnìkan yóò yọ gbogbo ọmọ aráyé nínú ìdájọ́ ikú sí ìyè bí a ti sọ gbogbo ènìyàn di ẹlẹ́ṣẹ̀ nítorí àìgbọràn ẹnìkan bẹ́ẹ̀ náà ni a ó torí ìgbọràn ẹnìkan dá gbogbo ènìyàn láre ọ̀nà ẹ̀bùrú ni òfin gbà wọlé kí ẹ̀ṣẹ̀ lè pọ̀ jáǹtìrẹrẹ níbi tí ẹ̀ṣẹ̀ bá sì ti pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run a máa pọ̀ ju bí ẹ̀ṣẹ̀ ti pọ̀ tó lọ nípa bẹ́ẹ̀ bí ikú ṣe sọ ẹ̀ṣẹ̀ di ọba bẹ́ẹ̀ ni ìdáláre náà ń fi oore ọ̀fẹ́ Ọlọ́run jọba ó sì mú wa wọnú ìyà ìnípẹ̀kún nípasẹ̀ Jésù Kristi Olúwa wa.